torí ẹni islam ṣe pa wá láṣẹ ike òdodo ni ká máa sọ a ò gbọdọ̀ jẹ́ni tí ó máa parọ́ àwọn olódodo ni ká máa bá rìn a ò gbọdọ̀ máa bá wọn òpùrọ́ ká máa bá wọn rìn òdodo ni ká máa ṣe a ò gbọdọ̀ jẹ́ni tó ṣe pé irọ́ òun láàyàn láàyò à láti jẹ́ olódodo láàrin wa àti olúwa ẹlẹ́dàá wa gẹ́gẹ́ bá ti ṣe ń bùkátà. láti jẹ́ olódodo láàrin wa àtàwọn èèyàn ẹgbẹ́ wa bẹ́ẹ̀ náà ni à ń bùkátà láti jẹ́ olódodo láàrin wa àtòrí ara wa à ń bùkátà láti jẹ́ olódodo láàrin rẹ̀ àti Allahu azawajal. wa nǹkan tí Allahu fi pa ọ́ láṣẹ a gbọ́dọ̀ rí dájú ikú pẹ̀lú òdodo ló ń ṣe ń ṣe ọ̀jẹ̀ ẹni tó jẹ́ alámúlùmálà má hàn. ipò ń ṣe ti Allah nígbà tó jẹ́ pé ní kọ́kọ́ rẹ ọ̀daràn paraku ni ọ́ nígbà tó bá ti rí bẹ́ẹ̀ a pé kò sí òdodo láàrin rẹ àti ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Allah o sì gbọ́dọ̀ jẹ́ olódodo láàrin pẹ̀lú rẹ lólódodo síra rẹ mùnàfìkì ló tún jẹ́ síra rẹ ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó rírì òdodo ó sì mọ bó ti ṣe pàtàkì tó ìdí nìyí tó fi pè lọ sí di ká jẹ́ olódodo nínú ẹgbà wọ́ọ̀rọ̀ látọ̀dọ̀ anábọ̀ muhammad wala yazalu ar-rajulu yasduq wa yataharra as-sidqa hatta yuktaba 'inda allahi siddiqa wa yataharra as-sidqa fi kalamihi hatta yuktaba 'inda allahi siddiqa wa iyyakum wal kadhib fa inna al-kadhiba yahdi ila al-fujur wa inna al-fujura يهدي إلى النار ولا يزال الرجل يكذب ويتحرى الكذب في كلامه حتى يكتب عند الله كذابا النبي صلى الله عليه وآله وسلم nínú ẹgbà wá tí alimam al-bukhari àti muslim gbà jáde yìí ó ní òdodo sísọ di ọwọ́ yín nítorí pé òdodo sísọ ó máa ń fani lọ sídìí dáadáa ṣíṣe dáadáa ṣíṣe òun tiẹ̀ ó máa ń fani lọ síjà àti wàlìjánà èèyàn sì ní yéṣu òdodo kọ́ máa gbìyànjú láti rí gbódodo ló ń sọ ní gbogbo ìgbà tí ó bá sọ̀rọ̀ títí tí wọ́n fi kọ àkọọ́lẹ̀ rẹ̀ lọ́dọ̀ Allah pé olódodo ni lámáyìn ẹ ṣọ́ra fún irọ́ pa nítorí pé irọ́ pípa ó máa ń fani lọ sídìí ìhùwà pòkì ìwà pòkì ẹ̀wẹ̀wẹ̀ òun máa ń darí èèyàn lọ sídìí kéèyàn wọná èèyàn wá ní yẹ parọ́ kó sì máa gbìyànjú pé gbogbo ọ̀rọ̀ tó wọn bá ti sọ láyé irọ́ ló wọn pa títí tí wọ́n fi kọ́ àkọọ́lẹ̀ rẹ̀ lọ́dọ̀ Allah wípé òpùrọ́ lélẹ́yìí báyìí òdodo sísọ ó pàtàkì púpọ̀ òdodo òun ló lékè ló síwájú gbogbo wa rí gbogbo wa dáadáa téèyàn bá ń hù láyé òdodo ló síwájú rẹ̀ òdodo sísọ òun ló máa ń darí ẹni lọ sídìí gbogbo àwọn ọ̀wà yòókù láwọn ọ̀wà tó dára torí rẹ ẹni tí kò bá ti lódodo tí kì í bá ti sòdodo báwo làwọn ọ̀wà alápọ̀nlé yòókù ni wọ́n ti ṣe ráàyè dọ́dọ̀ rẹ nítorí pé òdodo òun ló máa ń pè ní lọ sídìí gbogbo ọ̀wà tó dáa láwọn ọ̀wà tí jẹ́ káwà láyè tó ga nílé ayé ń bí àti lọ́la gbẹ̀ndàlùkìyàmà ẹnìkan kò lè dépò àwọn olùṣe dáadáa lọ́dọ̀ Allahu azza wa jal kó gba àwọn aládàá tó ga eléyìí tí máa múni wà láàyè tó ga tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàmà àyàfi téèyàn bá jẹ́ olódodo ẹni tó bá jẹ́ olódodo àwọn ló máa ń là nínú gbogbo aburú ayé àwọn ló máa ń là nínú gbogbo aburú tọjọ́ gbẹ̀ndàl kìyàmà ẹni tí ó ti lódodo kò lè wà láàyè tó ẹni tí ó ti lódodo kò lè là nínú aburú táyé kò lè là nínú aburú kiyama. gbẹndàlùkìyàmà mọ̀ ń wá àlùbáríkà mọ̀ ń sànà kí n lálùbáríkà ó lè lálùbáríkà rárá tọba ti jẹ́ pé òpùrọ̀ bá ní ọ èyí bá sọ lódodo nítorí pé gbogbo bàbá ṣe gbìyànjú tó láti jáni tó ṣe pé ọwọ́ rẹ yóò tó àlùbáríkà ó di alálùbáríkà àlùbáríkà kò lè tẹ̀ ọ́ lọ́wọ́ lópin ìgbà tó o ti lódodo tó ọjọ́ kù rọ nínú wa eléyìí tí al-Imam al-Bukhari àti Muslim gbà wá anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní al-bayyi'ani bil-khiyari ma lam yatafarraqa fa in sadaqa wa bayyana burika lahuma fi bay'ihima wa in kadhaba wa katama muhiqat barakatu bay'ihima anabi sallallahu alayhi wa alihi wa sallam ó lẹ́ni tí ń tajà fún yàn àtẹni rajà lọ́dọ̀ yàn èkíní kejì iná lọ láǹfààní àti sẹ̀sà ikú mọ́ ta àbí ń tà má mọ́ ra tàbí ń rà má lópin ìgbà tí kìíní kejì wọn ọba ti túká ẹni tó rajà lọ́dọ̀ rẹ̀ ó ti kú lọ́dọ̀ rẹ̀ ó lè sọ pọ́ rà má ẹni tó tajà fún kò tí kú láàyè ibi tẹ́jọ́ dúró sí ó lè sọ tà má àyè àti sẹ̀sà yẹn ó wà fún yín torí ẹ amẹ́tẹ́bá ti túká ó ti parí ó ti ra ó ti rà wọn náà ti ta ó ti tà á lópin ìgbà tí ẹ bá ti túká ṣé tútúká ti ta orí ta òun náà ti ra orí ra anabi sallallahu alayhi wa sallam ó ní tẹ́ bá wá jọ sòdodo fúnra yín tẹ́ parọ́ fúnra yín wa bayyana tẹ́ tún wá sí àfihàn báwo lọ́jà tẹ́ tà báwo ló ti ṣe rí ibo ló ti láàyè ibo làlébù wà ẹ gbé pamọ́ fẹ́ni tẹ́ tajà fún ìwọ náà tó ń sanwó owó tí mo fẹ́ san fún ọ yìí o àti lẹ́ o kì í ṣe owó tó ṣe pé kò yarí ó ti yarí àti lẹ́ni lópin ìgbà tẹ́ bá sòdodo tẹ́ sì ṣàfihàn àlébù tí ń bẹ lára ń tẹ́ ta àti ń tẹ́ ra burika lahuma fi bay'ihima Allah yóò fi ìbùkún sí káràkátà yìí lópin ìgbà tẹ́ sòdodo ẹ̀ sì gbé pamọ́ wa nkadaba amate kini kejì wọn bá parọ́ wakatama tí wọn sì gbé àlébù tí ń bẹ lára tí wọn ta àti tí wọn fi rà tí wọn bá gbé pamọ́ fúnra wọn muhiqat barakatu bay'ihima alibarika tí ń bẹ lára kárakáta Allahu ọ̀parẹ́ torí ẹ ẹni tí ń wá alibarika òdodo là á máa sọ tá a máa fi ra alibarika ẹni tí òdodo tí ó mọ̀nà lọ sí di ẹnu rẹ ó lè ra alibarika nínú kárakáta rẹ ó rí pọ́n fọwọ́ kan pawó ọwọ́ kejì náà ló fi máa dáwó gbogbo nǹkan tó ń rí yùn kò ní wúlò ó lè pọ̀ tabua kọ́pọ̀ jaburata ṣùgbọ́n kò ní sí láǹfààní torí bá méjì kọ́ nítorí wípé owó tó olóhùn rí òun owó burúkú ni nítorí pé irọ́ lẹ pa tẹ́ǹfẹ́ rí ẹ̀ ń gbé àlébù tó wà ń di ọjà tẹ́ǹta ọjà tẹ́ ń rà ẹ̀ ń gbé àlébù tó wà ń bẹ̀ ẹ̀ ń gbé pamọ́ síra yín lẹ́fí ń pawó ń ẹni tí ń wá alùbáríkà tí ń parọ́ ẹ sọ fún pọ́ǹtanra rẹ jẹ ẹni tí ń wá alùbáríkà tó jẹ́ ké ẹ sọ fún pọ́ǹtanra rẹ jẹ òdodo náà máa fi ra alùbáríkà ìwọ wá jó ní katakata ó jó ní radarada ọjà ni tó ṣe pé aláwo ni ọ ọjà ni tó ṣe pé ìyàwó ni ọ ọwọ́ ni wọ́n ń pè ọ ní baba alùbáríkà alùbáríkà báwo àbí baba kọ̀sá alùbáríkà baba kọ̀sá alùbáríkà nù nítorí pé irọ́ ló ń pa irọ́ ló ń fi ń pawó irọ́ ló ń fi ń tí ọmọ aráyé jẹ níbo wá lálùbáríkà wá wá dọ́dọ̀ rẹ àlùbáríkà ò lè wá sọ́dọ̀ rẹ o tẹ́lẹ̀ bá yé wa ajá yìí pé ẹni tí ń wá àlùbáríkà látara òdodo láti máa ra àlùbáríkà ẹni tí ó bá ti jẹ́ olódodo kò lè ra àlùbáríkà ẹnikẹ́ni tó bá ti jẹ́ olódodo nínú ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn èèyàn kò sí tàbí ṣùgbọ́n oríire wọn máa ń pọ̀ nílé ayé ń bì ìdùnnú wọn pọ̀ tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàmà nítorí pọ̀ jẹ́ gbì báwo ló ti sì fẹ́ kú gbì. ó sábúrú sọ́mọ́lá kejì kí lẹ́rù fẹ́ máa bọ́ sí ẹnìkan wọ́ ọ́bọ̀ àyà rẹ tí wọ́n ṣe kìkìkì lórí kíni ńgbà tó ṣe pé òsì aburú kan pamọ́ òsì bá tọ́mọ́lá kejì jẹ́ owó tí ó kún fún dáadáa ni. yàtọ̀ sówó kówó owó rádaràda owó sọnù owó rìbú eléyìí tó kójọ látàrí pé irọ́ ló ń pa èké ló ń ṣe ìjàmbá ló ń ṣe owó yẹn ò ní ní àlùbáríkà kò ní jówó dùn. ẹlẹ́dàá wa tí òpùrọ́ àwọn èèyàn máa kórìíra rẹ̀ wọn ò ní fẹ́ràn rẹ̀ rárá nítorí pé òpùrọ́ èèyàn kò lè rẹ́ni fẹ́ràn rẹ̀ nítorí pé èké ló tó bá fẹ́ jẹ́ ẹni dáadáa tó fẹ́ jẹ́ ẹni tó ṣe é gbé ọjà kọ́tà àfi kó jẹ́ olódodo tó bá ti jẹ́ olódodo àwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ wọ́n máa sọ rere nípa rẹ. lábẹ́ báyìí ẹnikẹ́ni tó bá tún jẹ́ olódodo àwọn èèyàn máa pọ́nlé àwọn èèyàn máa yẹ́ sí nítorí òdodo tí ń sọ. So nítorí òdodo tí fi ń hùwà nítorí pé tí nǹkan bá dán ọ̀pọ̀ pẹ̀lú ẹ̀ òdodo lẹ́fi pàdé òdodo náà lẹ́fi túká ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́ pé kò lódodo jábútẹ́ báyìí ńlọrọ wọn rí lójú àwọn èèyàn èèyàn tẹ́ḿbẹ́lú ni wọ́n máa fi wò wọn kí lọ jámọ́ kí ló ń pera rẹ òpùrọ̀ burúkú aláìlérò tí ò ronú nípa àtúbọ̀tán rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa pè ọ́ tí olódodo bá sọ̀rọ̀ gbogbo àwọn èèyàn lọ wọn balẹ̀ sọ̀rọ̀ tó sọ àti ọrẹ rẹ àti ọ̀tá rẹ t'alẹ lọ sọrọ lagbada lọ sọrọ a tọba bá yẹ kó ń lọ bá sọrọ lóòótọ́ èmi pẹ̀lú o ni o mo ibi kò ní sàn kankan Allahu rẹ ni o onótùmọ̀ jẹ́rìí gbé ọ báwo rẹ ọrẹ rẹ yóò gbé rẹ nítorí pé ó ti mà pé olódodo ni ọ́ nǹkan kan tún wá kún fóun ipò rẹ̀ lẹ́túnjọ jẹ́ ẹni tó wá jẹ́ òpùrọ̀ ńkọ́ nítorí dájú òun náà ni pé àwọn òpùrọ̀ èèyàn ẹnìkan ò ní ka ọ̀rọ̀ wọn kún kò sí nǹkan tó fẹ́ fi ọ̀rọ̀ wọn sí nítorí pé ọ̀rọ̀ tán bá sọ kódà wọ́n mọ yiri rẹ̀ wo ni wọ́n mọ sọ pé kí ni àká òdodo máa lẹ́nu rí tó wá lè sòdodo lónìí kò dájú tó bá ṣèèsì sóòótọ́ àwọn èèyàn tún máa pé ìṣe oníṣe ọmọ ní foníṣe lẹ̀ irọ́ ní màá máa pa ẹ má jẹ́ kó fi búrẹ́dì kó fi kó wa lómi ọbẹ̀ rún o òpùrọ́ lélẹ́yìí o bọ́rọ̀ rẹ tò ní bá tiẹ̀ jó tọ́ èmi ò lè gbà á ọ̀rẹ́ rẹ ní ọkọ sọ bẹ́ẹ̀ ṣáájú ọ̀tá rẹ wọn náà ti rí àwọn mọ̀lẹ́bí rẹ wọn níta lẹ lọ́sọ̀rọ̀ lágbájá lọ́mọ òpùrọ́ àwọn mọ̀lẹ́bí rẹ nù nítorí pé wọn kọ́ òdodo mọ́ lẹ́nu rí yọ wá já sí pé kò sẹ́nìkan nínú àwọn èèyàn tọkọ ọkùn gbogbo wọn ń wọ lẹ́yìn játijáti èèyàn rádaràda nítorí pé tí olódodo bá sọ̀rọ̀ ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ yóò máa dùn gbọ́ yóò máa bá wọn olódodo yóò máa bá wọn lára mu àwọn tó sì jẹ́ òpùrọ̀ táwọn náà jẹ́kẹ̀ nínú àwọn èèyàn ọ̀rọ̀ rẹ̀ ó máa jẹ́ kòbókò fáwọn nítorí pé àwọn olódodo èké ni wọ́n ọ̀rọ̀ olódodo kòbókò ní fúnrú àwọn eléyìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn náà dájú sáká ike gbogbo nǹkan ń sọ fáwọn yìí òdodo ni bọ́ fẹ́ kó ṣe pé àwọn kì í gbọ́ náà tó pọ́rọ̀ òpùrọ̀ ńlò ń fẹ́ lò gbogbo ẹni tó bá ti jẹ́ olódodo ọkàn àwọn èèyàn máa ń balẹ̀ sí i tó bá sọ̀rọ̀ wọ́n gbàgbọ́ pé òdodo ní sọ ọkàn wọn balẹ̀ sí i tá a bá fẹ́ gbowó pamọ́ sọ́dọ̀ èèyàn ẹni tá a mọ̀ yìí pé kò ní jàǹbá wa bá a ti ṣe gbowó fún náà lágbowó wa padà ẹ lọ gbé sọ́dọ̀ ẹni tí ń sòdodo torí pé kò lè má sòdodo kó má tún jẹ́ni tó ṣe fọkàntán bẹ́ẹ̀ alẹ́ tọkàn tá a fẹ́ gbà ẹ̀tọ́ tá a fẹ́ gbà yìí àwọn àwé yìí la lè fi gba ìtọ́hún ẹ̀rù ń bà wá káwọn ẹni tí ń bá wa du ẹ̀tọ́ ọ̀hún pé wọ́n wá ká wa mẹ́lẹ́ gba ìwé yìí lọ́dọ̀ wa olódodo ẹ jẹ́ ká gbéwò yìí pamọ́ sọ́dọ̀ yín àmọ́ pé tá a bá gbé pamọ́ sọ́dọ̀ yín lẹ́yìn ogún ọdún ọgbọ̀n ọdún bá ti ṣe gbé pamọ́ sọ́dọ̀ yín iná láàrin gbà bẹ́ẹ̀ ni ọkàn yín ó balẹ̀ láti gbé ìwé yẹn pamọ́ sọ́dọ̀ rẹ̀ torí pé ti mọ̀ pé kò ní jàǹbá yín tó jẹ́ kó kùrọ̀ ńkọ́ yọ jàǹbá yín ó lè lọ gbé padà fún àwọn ọ̀tá yín ọ̀tá tó fẹ́ gbà máa yín lọ́wọ́ kọjá pò ní ọ̀padà gbà lọ́wọ́ yín bákan náà àwọn àṣírí tí wọ́n fẹ́ fi pamọ́ tí wọ́n fẹ́ kẹ́nìkan kó rí tí wọ́n fẹ́ kẹ́nìkan kó máa ń pa rẹ̀ ẹ rí i pé àwọn olódodo ni wọ́n máa gbérú àṣírí bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbé pamọ́ sí lọ́dọ̀ yàtọ̀ sí àwọn òpùrọ̀ nítorí pé ẹni tó òpùrọ̀ àwọn èèyàn kò lè fọkàn balẹ̀ sí bí ti wulẹ̀ ó kéré ma nítorí pé ẹni títí ń parọ́ fún wa ó rọrùn kọjá ń bá wa nígbà tí wọn náà bá lọ gbé nǹkan àṣírí tó gbé pamọ́ sọ́dọ̀ òpùrọ́ ẹ̀tọ́ rẹ tó fẹ́ gbà ṣùgbọ́n wípé tó bá jẹ́rìí fún yàn lórí nǹkan tí ta ló jẹ́rìí fún ọ olódodo tí kì í parọ́ ni yàtọ̀ sí kọjá pé èké ló mú lọ sílé ẹjọ́ tó wá ní kò sí tàbí ṣùgbọ́n pẹ́tàn yọ bọ́ ọmọ ọlọ́nà ni nítorí pé òòrè yàn láti wá jẹ́rìí fún ọ. iná ló wọn náà rí aburú rọ́tọ̀ ń pa o èké tó ń bá káyé rẹ o aburú ńlá ní bẹ́ńbẹ́ o. bákan náà olódodo èèyàn tọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin èèyàn méjì wọ́n ní kó bá wọn dá sí bá wọn dájọ́ kò ní san kankan bí èèbá ṣe ìṣedọ́gba nítorí pé òdodo bí ká ṣe nínú ìdájọ́ olódodo èèyàn kì í fi epo bọyọ̀ olódodo èèyàn ẹni bá jẹ̀bi náà ni ó pọ̀ jẹ̀bi olódodo èèyàn ẹni jàre náà ni ó jàre nítorí pé kò fẹ́ lọ́dọ̀ ẹnikẹ́ni òdodo iná ló fẹ́ sọ. yàtọ̀ sí àwọn èké yàtọ̀ sí àwọn òpùrọ́ tó bá jẹ́ fẹ́ ṣèdájọ́ ó lè àti gùn pé. ọ̀tún sòsì má bàbí kan jẹ́ ni ọ́ méjèèjì ni ó padà bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. torí ẹ̀ o ní jẹ́ni tó dájọ́ kan rí tẹ́lẹ̀bí fi mẹ̀bí rẹ̀ lẹ́bi tálárì fi màrí rẹ̀ lẹ́bi ẹ̀bọ̀ wọ̀wọ̀ iná lọ́ọ́ máa dájọ́ nígbà tí ilé ń jó wọ́n ní kó wá paná èéfín lọ́n pa èèyàn abú nígbà tí èèyàn bá ti lọ́ọ́ torí pé bàbá kì í sòdodo ẹ̀ ń bá ti tètè mówó wá òun náà ní ọjà rí kò sí ń tọ́kan bàbá ní tí bàbá ń jẹ ní kíjọ sá máa ṣẹlẹ̀ ẹni tó bá ti wá mówó wá ní ọjà rí ẹ̀rí pé bàbá kò ní pẹ́ kò ní jìnnà táwọn ọ̀rọ̀ ọmọ ọmọ rẹ̀ tí wọ́n fi máa dá lẹ́jọ́ wípé tó kú má kú àmọ̀ràn. bẹ́ẹ̀ni nígbà tó o bá ti lódodo bí nǹkan ti ṣe dá mayàn lọ́wọ́ nù olódodo èèyàn kò sí bẹ́yàn ó ṣe bá a dá nǹkan pọ̀ láyé tí ò ní padà já sáǹfààní fún yàn yọ já sáǹfààní nítorí pé dúró dọ́gba tó bá yẹ pé owó lájọ́ dapọ̀ tá a láǹjọ́ ń ṣòwò pẹ̀lú àṣẹ Allah wàá jèrè nínú òwò tí Allah bá sì kádàrá wípé òfò ṣẹlẹ̀ nínú òwò ó rí i pé òfò yun ó ṣẹlẹ̀ lódodo ni kìí ṣe pé ní ti jàǹbá ó fẹ́ kóbówó rẹ̀ nítorí pọ́jọ́ lódodo yàtọ̀ sókùrú èèyàn nígbà tí ẹ bá dọ́dọ́ wò pọ̀ nígbà àkọ́kọ́ ó lè máa fún ọ lérè kó sọ pé owó rẹ̀ ti léye báyìí òun ti mú tóun tiẹ̀ ní owó rẹ̀ ti léye báyìí òun ti mú tóun tí ẹ ní o ti wá gbèrè lẹ́ẹ̀kínní ó dùn mọ́ lẹ́nu wọ́n ti fún ọ lẹ́ẹ̀kejì ó dùn mọ́ lẹ́nu wọ́n ti wá sọ wípé kú palẹ̀ mọ́ o á fi òfò ńlá sí ọ nínú gbogbo owó rẹ̀ yìí báyìí o ní rí ìdá kan nínú mẹ́ta rẹ̀ gbà padà mọ́ òpùrọ́ bá ń ṣe ṣe nù nítorí pé òpùrọ́ òun náà lẹni tó bá dòwò pọ̀ o ò lè jèrè kẹ́yìn rẹ̀ òpùrọ́ lẹ́jọ́ dá nǹkan pọ̀ kò sí tàbí ṣùgbọ́n àbámọ̀ ní ọkàn rẹ̀ òpùrọ̀ èèyàn níjọ́ tó ti kọ́kọ́ wá ipò ń fẹ́ bọ́ ọ ṣe àníyàn burúkú ló wà lọ́kàn ọ̀daràn ipò òun ó sì ọ òun ó sì ipò ń sí ọdọba. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tí a bá fẹ́ da tá a bá fẹ́ da nǹkan pọ̀ pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ ká wádìí lọ́dọ̀ àwọn èèyàn ẹ jọ o lágbájá bò lẹ́ máa ta mẹ́dọ̀ sí ẹ jọ o dóòlà bò lẹ́ máa ta mẹ́dọ̀ sí gbogbo wọn sọ pé òpùrọ̀ èèyàn ni o kò lódodo gbogbo nǹkan ló ní láyé àfòdodo òkúra ni ajẹ́ pé gbogbo nǹkan ni òní pátá korongodo téèyàn bá ti lódodo gbogbo nǹkan pátá ni òní yẹra fún ṣọ́ra fún má jẹ́ ó ba tiẹ̀ jẹ́ kò sí bẹ́ẹ̀ yẹn ó ṣe jókòó pẹ̀lú olódodo tí ìjókòó yẹn ò ní já sí àlùbáríkà tí yẹn bá jókòó pẹ̀lú olódodo èèyàn yọ já sí àlùbáríkà èèyàn ṣàǹfààní nínú wàrí èèyàn ṣàǹfààní nínú ọ̀rọ̀ rí èèyàn ṣàǹfààní nínú bó ti ṣe ń gbégbèsè ayé rẹ̀ tó fi ń jásí dáadáa fún èèyàn náà fẹ́ kọ́sí rẹ̀ èèyàn rí àlùbáríkà lọ́wọ́ ẹ̀kọ́ kúrọ̀ ni wọ́n bá ń bá ṣe òkúrọ̀ lọ́n bá jókòó kò sí tàbí ṣùgbọ́n onórí ń ṣe fún ọ yóò bà tiẹ̀ jẹ́ yóò mú káhàn tiẹ̀ náà dọ̀tí yóò sọ pé ta ni tún sòdodo mọ́ láyé nìsín irọ́ ni gbogbo èèyàn ń pa tẹ́ńdọ́lá yọ pẹ́ ń do ẹtọ́ bá lóun sòdodo ìyọ́ jẹ́ pọ̀ ètò òfin báyé rẹ jẹ́ nu wọn náà bá di pé e parọ́ ọbẹ̀rẹ̀ sí ní parọ́ ee sọ katakata ni wọn náà bá bẹ̀rẹ̀ sí ní sọ katakata bákan náà ẹnikẹ́ni tó bá jẹ́ pé òdodo náà ni máa sọ òdodo ni máa fi hùwà òdodo ni gbogbo òsè rẹ, nínú ìgbésí ayé rẹ, ẹ rí i pé kò ní sin kankan lórúkọ pọ́ǹfin ṣe sí àrími sí àrími síta ni ta lẹni náà tó fẹ́ gbẹ̀san lọ́dọ̀ rẹ̀ torí pé ní òdodo ni ẹ̀sìn rẹ̀ ti ń ṣe ń ṣe tọkàntọkàn ti ń ṣe ń ṣe lọ́dọ̀ Allah ọ̀dọ̀ Allah ló ti fẹ́ gbẹ̀san rẹ̀ àìlódodo ló bí nítorí pé ó àfihàn ìpẹ́sìn ló ń ṣe wà nínú ẹ̀mí rẹ̀ tó wà nínú ọkàn rẹ̀ òun náà ní í àṣehàn ló káwọn ẹni tó rí ọ kó lè bá yan ọjọ́ lódodo kárí mi ò lè ráyè dé ọ̀dọ̀ ẹni tó bá jẹ́ olódodo asọgbọ́ni kò sì ní wà nínú ṣe rẹ̀ nítorí pé gbogbo ohun tó ń ṣe ó ń ṣe ni ẹ̀bẹ̀ tẹ ọ àwọjìlá lẹni tí fi ń wá ojú Allah kò fi iṣẹ́ rẹ̀ wá nǹkan kan lọ́dọ̀ èèyàn kan kò sì fa iṣẹ́ rẹ̀ wá nǹkan kan lọ́dọ̀ ẹ̀dá kan gbogbo ṣíṣe àtàìṣe rẹ̀ ó fi ń wá ẹ̀san lọ́dọ̀ Allah ni téèyàn bá ti jẹ́ olódodo bẹ́ẹ̀ lọ̀rọ̀ tí wọ́n á máa rí àwọn òpòrọ̀ èèyàn wọ́n fẹ́ gbósùbà lọ́dọ̀ èèyàn àwọn òpòrọ̀ èèyàn wọ́n fẹ́ káwọn èèyàn máa kan sáárá sáwọn ńgbà tó sọ̀rọ̀ tán yóò tún máa dáhùn èèyàn dúró kí lẹ rí sí kútùbà tá a ṣe lánàá ṣé ọba yín la àbí ọba yín la ṣé rí parí sọ àbá rí sọ la ilaha illallah kárí mi nìyẹn Nigerian limited nítorí pé kò lódodo irọ́ lásán ní ń bá ká ọ̀rọ̀ tí wọ́n ní kí n sọ lẹ́ẹ̀kan kí lẹ rí sí all over ten máàkì mélòó lẹ fún mi la ilaha illallah kò sódodo nìyẹn nítorí pé tó bá lódodo ọ̀dọ̀ Allah ló ti gbẹ̀san ó nìkan iná ló fi ojú rẹ sọ́dọ̀ rẹ̀ wípé kó san lẹ́san lórí nǹkan tó ṣe èèyàn ní nǹkan kan tó lè fún ọ á ń bọ̀sibọ́sí pọ́wọ́ á máa ṣe nǹkan kan nítorí ọmọ èèyàn tí olódodo bá ṣe sọlẹ́ tó bá yọ zakat tó bá ṣe siyam tó bá ṣe hajj tọ́ba bá ẹni tọ́ba ṣeṣe nínú àwọn èèyàn tọ́ba yan ẹni tó yàn lódì nínú àwọn èèyàn gbogbo nǹkan yìí báyìí o lílọ bíbọ̀ rẹ̀ ìdìde àtìjókòó rẹ̀ sísún àtàìsún rẹ̀ gbogbo ẹ̀ pátá ó ń ṣe nítorí ti Allah ni kò ṣe sọ̀láàtì nítorí èèyàn kò yọ zakati nítorí èèyàn kò ṣe síyàmù nítorí èèyàn kò ṣe hajj nítorí èèyàn gbogbo ń tó ń ṣe òun ṣe níjọsìn ni fún Allahu azza wa jal kọta tara rẹ̀ kó fi máa wá dáadáa kan lọ́dọ̀ àwọn èèyàn kọjá pọ̀ wá mọ́ṣáláṣí ọ̀fẹ́ fi pawó ni ọwọ́ a máa ṣèṣe kí gbogbo àwọn olówó táwọn wà mọ́ṣáláṣí kó lè bá rí ọ pé wọn náà wá àyíbá àmà tọba wárán lọ́wọ́ lọ sọ́dọ̀ wọn ó fi lè máa fi hàn wọn àjọ sàṣùbà nbìkan náà ni àtún sàṣùbà ń bí kan náà ni kódà bí èèyàn mẹ́ta ni máa bẹ láàrin mi àtẹ̀yìn sẹ́yìn máa pé kò ṣe sọ láti yẹn lélà bẹ́ẹ̀ náà ni ẹni tí ń ṣe sùyàm tó ṣe pé kò ṣe lélà ó ń ṣe sùyàm yún ni wọ́n lè bá a mà ike gbogbo ọjọ́ alhamis àti ọjọ́ àtìní ó máa ń lánìyàn ni ó ń ṣe bẹ́ẹ̀ nítorí kálíbà rẹ ní sàánú rẹ wípé ha ṣerú yín ó tún sẹ́kù nínú àwọn ẹ̀dá Allah tí mójútẹ́sìn báyìí àjẹpé tá a bá ti ní dáadáa kan tá a fẹ́ ṣe fẹ́rù Allah ẹ̀yin láà máa fi lọ nítorí pé ni Allah lẹ́ni láti jẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe sùyàmù ojoojúmọ́ yìí irọ́ lásán ọ̀n tanra rẹ jẹ́ dànù nítorí pé olódodo ẹni olódodo onífẹ̀sìn rẹ̀ sùn ikú òun fẹ́ fi gba ládàá lọ́dọ̀ àwọn èèyàn òun fẹ́ fi gbẹ̀san kan lọ́dọ̀ àwọn èèyàn nítorí pé ẹni tí wọ́n bá ń ṣẹ̀sìn lódodo kò ní tàtàrà dáadáa ti ń ṣe kọjá pọ́ fẹ́ fi ṣe jàǹbá kan àbọ̀ fẹ́ fi ta àwọn èèyàn jẹ kálá nítorí pé kílẹ̀ èèyàn ni, tọ́fẹ́ ti torí rẹ̀ máa ṣẹ̀sìn rẹ̀ nítorí tiẹ̀ kílẹ̀ èèyàn ní tọ́fẹ́ ti torí rẹ̀ pàǹkátọ́ pátìtì. àwọn olódodo wọn wọ ẹ̀san lọ́dọ̀ èèyàn àwọn olódodo wọn wọ ẹ̀yìn lọ́dọ̀ èèyàn àtẹ̀san àtẹ̀yìn wọn ọ̀dọ̀ Allahu azza wa jal ọ̀nà làwọn ń wá sí nítorí pé ẹrú ni wọ́n jẹ́ sí Allahu lódodo olódodo èèyàn wọ́n máa sọ òdodo kọ́dà kó ṣe kó òdodo yẹn korò torí wọn wojú èèyàn kan tó sọ tó bá yẹ kójú èèyàn lọ bá fẹ́ wò kó tó sòdodo òkúrọ́ ni gbogbo èèyàn dà torí pé òdodo tó bá fẹ́ sọ yóò fi ọ̀nà kan bẹ́ẹ̀ nìkan wí náà ni tó bá ti wá wò pé yọ́ọ̀bà alágbájá wí yọ́ọ̀bà tàmẹ̀dọ̀ wí yọ́ọ̀bà dóòlà wí ntọ́dájú ni pé àní sòdodo máa àní sòdodo ma òdodo ọba àkòròjù bẹ́ẹ̀ lọ kó kòròjù wọ́ lọ òdodo làwọn olódodo ọ̀sọ̀ o wọn ò ní tì torí wípé ẹnìkan yóò fẹnu wa rọ́ọ̀fù lórí ọ̀rọ̀ àwọn ẹnìkan yóò sọ̀rọ̀ àwọn aláìda ẹnìkan yóò bu àwọn ẹnìkan yóò fẹnu sáta àwọn aláìlérò kan yóò máa sọ̀sọ́kúsọ nípa àwọn wọn ti torí rẹ̀ má sòdodo torí pé ó ń sọkúsọ afẹnuwa rọ́ọ̀fù afẹnujá géèjì gbanugbanu ọdọ rẹ kọ́ làwọn ti ń wá ń tàn wá ọ̀dọ̀ Allahu la ti ń wá ń tàn wá gbanugbanu ó ń sọkúsọ afẹnujá géètì òǹkọ́ ló ní tà ń bẹ̀rù Allahu ló ní tà ń torí jẹ́lé tó bá wá ródòdó tó sọ nítorí pé àwọn èèyàn kí ni wọ́n wì í tó bá ródòdó tó wì í tó nítorí pé ń fẹ́ kí gbé mi sẹ́nu kọjá pọ́rọ̀ tèmi ni wọ́n máa sọ ká ilé ayé ò di ilé ayé èké nítorí pé wọ́n ọ̀sọ́ èmi ọ̀sọ́ irọ́ ni gbogbo èèyàn máa bá ka torí àwọn olódodo wọn kì í wojú ẹnikẹ́ni nígbà tí wọ́n bá fẹ́ sòdodo lè má dá nítorí pé òdodo yẹn ga ju ẹnikẹ́ni lọ òdodo tá a fẹ́ sọ ó ga ju ẹnikẹ́ni lọ kò sí owó náà tó lè mú afọlódodo tó fẹ́ fi di lẹ́nu lórí kọ́mọ́bà sòdodo kálá owó kíni ẹ ń lò lówó náà tá a ná títí tí ọ̀tàn yọ̀ọ̀tàn náà ni torí àwọn olódodo àwọn ọmọ dodo kọjá owó ó lè ra òdodo lẹ́nu wọn káwọn náà wá dẹni tó sì kọ́gbẹ́nu falágbàfọ̀ wọn ò ní lè sòdodo má kálà olódodo ò ní gbà ẹnìkan ò lè bá olódodo sí o àyàfi kí ọkàn rẹ̀ ó balẹ̀ sùn aláníyì kìí sòkùrọ̀ aláníyì kìí sàlámùlùmálà ọjà ni tó dúró déédéé a rí i pé nínú àwọn àyà al-Qur'an allahu azza wa jal ó ti pàkíyèsí wa lọ́pọ̀lọpọ̀ bí òdodo ni ká máa sọ òdodo ni ká máa sọ ẹ gbọ́dọ̀ parọ́ lódodo irọ́ ó lè mú kí ó yẹ òpùrọ́ nígbà kan ṣùgbọ́n yíyẹ tí ó yẹ ẹ̀ka ni gbogbo ìgbà yòókù ẹ̀tẹ́ ni ó fi tẹ́ ẹ̀tẹ́ ni ó fi tẹ́ torí pé irọ́ kò lè gbéniga kó dodo kó wá jẹ́ pé kò gbé ni ròkè réré jù bẹ́ẹ̀ lọ. Olúwa ni ya ayyuhal ladhina amanu ttaqullah wa kunu ma'as sadiqin. Ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ bẹ̀rù Allah kẹ́sì máa bẹ pẹ̀lú àwọn olódodo. Àwọn olódodo ni Allah ní kó máa bẹ pẹ̀lú wọn. Allah kó gbà kọjá pé ìwà àtàwọn òpùrọ̀ àwọn èké àwọn asọ̀rùnwájú pọ̀ mọ́tìpàkọ́ àwọn lọ́ọ́ máa bẹ pẹ̀lú wọn Allahu kò gbà kíyèsí àwọn tá lọ ń bá ṣe àwọn tá lọ rẹ́ rẹ àwọn tá lẹ́jọ́ ń dámọ̀ràn àwọn tá lẹ́jọ́ ń gbégbèsẹ̀ tó bá ti jẹ́ pé àwọn olódodo ni wọ́n á máa kí ọkú oríire àwọn tó bá pé mùnáfìkì ni wọ́n èèyàn burúkú òpùrọ́ ni wọ́n àwọn èèyàn rádaràda èké burúkú ni wọ́n à ó sọ̀kalẹ̀ sọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́ ni bá ṣe. So ọ̀rẹ́ ni wà pẹ̀lú àwọn abatẹnijẹ́ ló ń bá ṣe wọ́n sì padà rí i pé tiẹ̀ bàjẹ́ náà ni nítorí pé akóbára wọn ẹ̀yà ara wọn ya ayyuhal ladina amanu taqullah wa kunu ma'as sadiqin bẹ́ẹ̀ bá wà ẹ máa wà pẹ̀lú àwọn olódodo ni olúwa ẹlẹ́dàá wa kò gbà wípé ẹ máa wà pẹ̀lú àwọn òpùrọ́ olúwa pa láṣẹ ẹ máa wà pẹ̀lú àwọn olódodo ni olúwa paláṣẹ wípé kẹ́ ẹ máa wà pẹ̀lú àwọn olódodo ni ẹ gbọ́dọ̀ wà pẹ̀lú àwọn òpùrọ́ olúwa ẹlẹ́dàá wa ń sọ fún wa nípa ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ tó bá di lọ́jọ́ gbẹ̀ndàl qiyama olúwa ni hadha yawmu yanfa'u as-sadiqina sidquhum lahum jannatun tajri min tahtiha al-anhar khalidina fiha abada radiyallahu anhum wa radu anhu. ذلك الفوز العظيم. إلي azim eléyìí lọ́jọ́ náà ọjọ́ tó ṣe pé òdodo yóò ṣe àwọn olódodo láǹfààní òní ni ọjọ́ náà tí òdodo ṣe àwọn olódodo láǹfààní ètò túmọ̀ sí pé láyé ń bí wọ́n lè jàǹbá olódodo kún fìyà jẹ lórí òdodo rẹ̀ láyé ń bí wọ́n lè ṣàbòsí sí olódodo kún ọrẹ jẹ lórí òdodo di lọ́la gbẹ̀ndàl kìyàmà òdodo tẹ́ ń sọ ń tọ́ dájú òun náà ni pé yóò ṣe yín láǹfààní olúwa ni ẹ wọ àlùjánnà ẹ̀yin olódodo tó ṣe pé àwọn akérèmọbú odò wọ́n ń sàn ní abẹ́ rẹ̀ khalidina fiha abada inú àlùjánnà yìí ni wọ́n máa bẹ títí láéláé o radiyallahu anhum wa radu allahu yọ́nú sí wọn àwọn náà sì yọ́nú sí allah dhalika al-fawz al eléyìí ni èrè eléyìí tó ṣe kó tóbi. torí ẹ wá miami nínú ẹ̀sìn Islam òdodo dọ́wọ́ rẹ o òdodo kìí já tẹ òdodo kìí já tí òdodo a máa gbéniga òdodo kìí tàbùkù ẹni olódodo kò sí tàbí ṣùgbọ́n ó lè má lẹ́ni láàrin àwọn èèyàn ó ń la fún tó tó òun ní bẹ fún àmọ́ èké kò sí tàbí ṣùgbọ́n. òun náà ni ìgbẹ̀yìn rẹ̀ ò ní da òní rẹ̀ ò ní sun àtẹ́lẹ̀ náà ọ̀la rẹ̀ ò ní da nítorí pé irọ́ tẹ́ rí yẹn tó bá lọ lógún ọdún lẹ́sẹ̀kẹsẹ̀ iná lòdodo máa tú àṣírí rẹ̀ kò sì sí bí wọ́n ti ṣe lè máa lé irọ́ tó ṣe pé òdodo ìjì rẹ̀ lásán kò ní wó dànù báwo lókun òpùrọ́ ti ṣe yí tó báwo lókun èké ti ṣe yí tó táwọn olódodo èèyàn tí wọn ò ní fi àlòkù ọ̀bẹ gé dànù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lòdodo ti ṣe rí gbogbo ẹnikẹ́ni tó bá di òdodo mú àwọn ló máa ń borí ẹni tó bá di òdodo mú àwọn ló máa ń lékè ó lè pẹ́ ṣùgbọ́n wọ́n lọ padà borí àwọn èké ó lè pẹ́ wọ́n lọ padà borí àwọn òpùrọ́ èèyàn kò sí tàbí ṣùgbọ́n ìwọ náà lọ padà lékè wọn nítorí pé òdodo ti ń bẹ lọ́dọ̀ rẹ ó ju ẹgbẹ̀rún gbèjè tí wọ́n gbé lọ́wọ́ lọ. Lo nígbà tó jẹ́ pé orí ìbàjẹ́ ni wọ́n wà orí àánú ni wọ́n wà orí ìṣìnà ni wọ́n wà òkúrọ̀ ìké ni wọ́n. aqulu qawli hadha wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واشهد ان نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما مزيدا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله oríṣiríṣi ọ̀nà ni òdodo gbogbo àwọn oríṣi yìí iná là á sì ń bùkátà pípé kọ́ wà lọ́dọ̀ mùsùlùmí nítorí pé gbogbo wọn náà ni ló láǹfààní tiẹ̀ eléyìí tí máa fi ṣèyàn ní ilé ayé ń bí àti lọ́la gbẹ̀ndàlùkìyàmù oríṣi àkọ́kọ́ nínú àwọn oríṣi òdodo tó wà ona ni as-sidqu fil qawli wal amal kájá ni tó ṣe é pé à ń sọ òdodo nínú gbogbo ọ̀rọ̀ wa tá a bá dodo la sọ nínú wa wa tá a bá dodo la ń hù níwà wa tá a bá ṣe kárí dodo la fi ń ṣe ní ìgbà téèyàn bá ti jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó bá sọ jáde lẹ́nu rẹ̀ ó ń ronú sí i ó kì í parọ́ òdodo kò sí tàbí ṣùgbọ́n àwọn èèyàn tọrọ ń tẹ ọkọ pẹ̀lú wọn wọn padà dọọmà ìpè olódodo ní lágbájá bọ́rọ̀ bá ti ṣe rí gẹ́lẹ́ òun náà ní lágbájá máa sọ ìwọ tó sì lè máa sòdodo tọjẹ kó purọ́ ni ọ àwọn èèyàn náà máa sọ wọn ti máa sọ wípé ọ máa parọ torí bá wọn máa béèrè pé ta sọ ti fi yé wọn pé lọ sọ wọn ò ní ni bẹ́ẹ̀ fi kọ́ra ń tiẹ̀ náà kò rí pé òdodo lọ́ọ́ máa sọ ó ti ra yìí fúnra rẹ rí pé òdodo lọ́ọ́ máa sọ ó ti rà pọ́nlé fúnra rẹ àwọn èèyàn gbọ́rọ̀ rẹ wọlé wọn ò ní máa tọ̀rọ̀ rẹ ń padànù bákan náà jọjá sí pé nínú iṣẹ́ rẹ tó ń bá ń ṣe òdodo náà tún wá bẹ̀ nítorí pé tá à ń bá ń ṣiṣẹ́ tá à sí tọkàntọkàn òdodo ò sí ń bẹ̀ o pọ̀lọpọ̀lọ wà jọ́pẹ́ tí ó bá sọ̀rọ̀ òdodo ni ó sọ lọ́rọ̀ àmọ́ tó bá kankan hùwà irọ́ ni ó fi máa hùwà ìwọ́n tó pe wá lọ sídìí ká ṣe dáadáa kí ló dé tààrí ọ níwájúwájú nígbà tásìkò àti dáadáa láti fi ṣe ìwà òtótó tó wá jẹ́ pé àbọ̀ nínú ẹni tí ń ṣe dáadáa tó ń pè wá lọ sídìí ẹ̀ àìdá àtàbúrú tó ní ká pàtì òun náà ẹnu mi ni ẹ máa wò ẹ wò wọ ọwọ́ mi nítorí pé ìwà mi ó fi ọ̀nà mi ó fi takò ẹnu mi ọ̀rọ̀ ẹnu mi ẹ̀wẹ̀wẹ̀ òdodo ni gbogbo ìgbà ìwà mi takò ọ̀rọ̀ ẹnu mi ní kẹ́ ẹ máa wò téèyàn bá ti rí bẹ́ẹ̀ á jẹ́ kó kùrọ̀ burúkú ni ọ́ nítorí pé nǹkan tó ń sọ fún wa tíwọ náà bá ti lè lò nítorí ká tíwọ náà bá ti lè tẹ̀lé ntọ́ òun náà ní pé asinni lọ́nà ni wọ́n máa pẹ̀lú ẹ̀ kì í sáfin mànà ìdí ni tó ló wá fi sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára anabi muhammad sallallahu alayhi wa sallam torí pé anabi kì í takò bá sọ. So ntànàbí bá ní ká ṣe ló máa ń ṣe ntànàbí bá ní ká pàtì òní ọ̀kọ̀ọ̀kọ̀ já kọ̀ọ̀kọ̀ ẹni sọ́kọ́ pàtì báwo wá ni wọ́n ti fẹ́ jẹ́ ọmọlẹ́yìn ànábì lódodo tó ẹ pé ní tó ní ká ṣe ìwọ ìṣe ètò oníká pàtì ńlá rí kó n tún rọ́ọ̀lù subhanallah ajẹ́pọ̀ ni ọ́ ìṣẹ́ni tó jẹ́ olódodo torí pé ká sọ̀rọ̀ ẹnu kọjọ́ dodo kí wá wa kọ́ tako àmì wípé nǹkan kan ti dàrú ń bẹ̀nu nínú kọjá pa sísọ àmọ́ àṣìṣe nínú kọjá pa sọ déédéé a máa sise kò sì yẹ kọjá pa sísọ gẹ́gẹ́ bí ó ti ṣe yẹ gbogbo ẹni tó bá gba Allahu gbọ́ àtọjọ́ kẹyìn ìwà rẹ̀ iṣẹ́ rẹ̀ kò gbọ́dọ̀ takọ̀rọ̀ ẹnu rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn aṣíwájú wa rere ni wọ́n ti se rí tó fi jẹ́ ni rere torí pé ní wọ́n ń sọ lẹ́nu wọn kì í fi wàá takò ní nika ká lẹ́ẹ̀bà àwọn náà ń ká pàtì lẹ́ẹ̀bà ti pàtì. nínú òdodo òun náà ni fil irada wan niyya ká jẹ́ ẹni tó jẹ́ olódodo nínú èròǹgbà wa ká sì jẹ́ ẹni jẹ́ olódodo nínú àníyàn wa eléyìí ní í pẹ̀lú al-ikhlas gbogbo ń tá máa ń ṣe lẹ́sìn ká máa ṣe nítorí ti Allah a gbọ́dọ̀ ṣe nítorí tẹlòmíì nítorí pé ẹni tí bá ti ń ṣẹ̀sìn rẹ̀ tí ó ṣe ikhlas níbẹ̀ kò sí àfọ̀mọ́ níbẹ̀ ó ṣẹ̀sìn yìí nítorí ti Allah kárí mi wọ̀ bẹ̀ ó ṣẹ̀sìn yìí nítorí ti Allah ọ̀ ń sọ àsọgbọ́ni ni ọ̀sẹ̀ sì ń torí ti Allah ọ̀fẹ́ tàtàrà rẹ̀ rí kalẹ̀ ayé ni ntọ́dájú ó náà ní kó purọ́ ni wọ́n máa pè ọ́ láàrin rẹ̀ sí Allah ẹ̀sìn tó yẹ kó ṣe fún Allah nìkan ó ti ń fáwọn ẹlòmíín náà nípìn nínú ẹ̀ ètí ń tọ́ka sí pé ó gba Allah gbọ́ lódodo iṣẹ́ rẹ̀ ẹ̀sìn rẹ̀ gbogbo ẹ̀ ó ṣe ń torí ti Allah àwọn ẹni tó ń ṣe ń torí wọn múra palẹ̀mọ́ láti gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tó ń ṣe ń torí wọn. ẹlẹ́kẹta wọn náà ní as-sidqu fil nínú gbogbo tó bá jọ dà pẹ̀lú èèyàn ẹgbẹ́ wa ká olódodo nínú ẹ̀ káràkátà wa ká olódodo nínú ẹ̀ ká sì gbìyànjú láti rí i pé owó tá à ń yá àtàwọn ẹni táwa náà ń yá lówó olódodo nínú gbogbo eléyìí báyìí ọ̀nbẹ́nu tó ló wá fi pa a gbọ́dọ̀ jàǹbá ẹnikẹ́ni gẹ́gẹ́ bá a ti ṣe fẹ́ kẹ́nikẹ́ni náà jàǹbá wa ẹ rí atòjíjẹ́ òdodo òun náà ní irọ́ pa irọ́ pípa òun bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó jẹ́ ọ̀ranyàn lórí wa wípé ká jìnnà sí olú ẹlẹ́dàá wa ó fi hàn wá wípé àwọn òpùrọ̀ lílàánà là á máa láàánà wọn èpè ni wọ́n máa ṣẹ́ fún òpùrọ̀ olúwa ni fanaj'al la'natallahi 'alal kadhibin. káwá fi làánà ti Allah káfi ṣe tàwọn òkúrọ torí ẹ kìí ṣe nǹkan dáadáa ló ń se nígbà tó ń o lè má parọ ńjọ́ kan irọ́ burúkú kún ẹnu rẹ ìyàwó rẹ ẹ ti lé lógún ọdún ó lóun ọ̀kó dòdò rí ó sì fi irọ́ ó fi bà tàwọn ọmọ rẹ náà àwọn ọmọ náà nínú àwọn alábàáṣe rẹ ta ló kù tí ò tí ì dọ́ọ̀mà ipò pòrọ́ ni ọ́ nítorí pé o kì í sòdodo torí ẹ̀ làánà ni máa jẹ́ tàwọn òpùrọ́ olú ẹlẹ́dàá wa kọ́mọ̀sí wa ló pòrọ́ olúwa tó ní qutila al-kharrasun olúwa kọ́ àwọn òpùrọ́ olúwa kọ́ àwọn òpùrọ́ torí délé ìwájú òpùrọ́ báwo ló rò pé olúwa ẹlẹ́dàá wa ni ó ti ṣe gbà fún ọ olúwa ò ní gbà fún ọ olúwa kọ́ àwọn òpùrọ́. bákan olúwa tún sọ nínú alukur'an inna allah la man huwa musrifun kadhab allahu kì í fọ́nà ama gbogbo onínàkúnà òpùrọ́ gbogbo onínàkúnà tó tún yóò kò ní ma wọn ìwà tó ti pé tó o wù làánà allahu yóò jẹ tiẹ̀ ìwà tó ti pé tó o wù olúwa yóò ìwà tó ti pé tó wù olúwa kò ní fi níbo ló tó bá ti parọ́ ńjọ́ kan ọ̀gbádùn òpùrọ́ burúkú tó bá ní òun fẹ́ tún kankan ṣe lára tí wọ́n gbé fún pé kó tún ṣe ntí ó bàjẹ́ ni ọmọ apọ́ bàjẹ́ tí nǹkan bá tó mẹ́fà yóò ní mẹ́fẹ̀ẹ̀fà ló bàjẹ́ kò sì sí nítòsí ìtọ́wà ńbẹ̀ lọ́kùnrin amépo pẹtiróòlù ni ni ó fi fọ gbogbo àwọn plọ́ọ̀gì mẹ́fẹ̀ẹ̀fà yóò fọ́ọ̀nù yóò sì tún dé padà mẹ́fà lẹ́lẹ́ra mẹ́fà lára kọ́ra kankan ó ti gbàgbé péjọ gbé nídàlùkì yá màmẹ́ nítorí pé tó parọ́ fún àìmá rẹ̀ ni òní jẹ́ kó làánà rẹ̀ láyé ń bì àìmá rẹ̀ òun náà ni òní jẹ́ bẹ kọ́kọ́ àìmá rẹ̀ ni ó ma máa sí ọ ẹni tó yẹ ma máa ṣépè ọ ó sì dájú ẹlẹ́dàá kọ̀ pamọ́ sí ranu owó rí bú yẹn iná lọ́wọ́ akójọ tó fi tọ́jú ìyàwó ẹ̀ tàtàrà náà ló fi tọ́jú ọmọ á ní àárẹ̀ ń ṣèyàwó ọkàn fòsánlẹ̀ wọ́n gbé wọn ò rí ní ti ń ọwọ́ aná gbogbo owó tán o tún yáwó o rántí ọwọ́ níta lọ́sẹ̀ wọ́n gan sẹ́ra rẹ̀ sọmọ pé irọ́ ló pa tó ń fi pawó gbogbo àwọn ẹni tó sì jẹ́wọ́ wọn lọ́nà jàǹbá bí wọn ò tiẹ̀ ẹlẹ́dàá wọn mọ̀ ọ́nà ẹni bá ríran tó ríran rí ti jàǹbá òun wọ́n fọ́n ní kò sí nǹkan kan tó fẹ́ fi wẹ̀ tó ní jẹ́ mùnáfìkì nínú àpẹẹrẹ pé mùnáfìkì lèèyàn ó ní kéèyàn máa parọ́ ṣé okùn tó á dáa ni mùnáfìkì level kìí sokùn tó dáa okùn burúkú ni pé èèyàn rádaràda ni ọ́ pé èèyàn játijàti ni ọ́ èèyàn lásán èkejì ajá ni ọ́ bẹ́ẹ̀ ni tó bá gbọ́ mùnáfìkì torí ẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam ó ní ayatul munafiqi thalath. mẹta la pẹrẹ tá a fi dá munafiki ma ọ̀kan nínú rẹ̀ idha haddatha kadhaba tó tọba sọrọ yọ parọ́ àìsọ̀rọ̀ rẹ̀ la ìparọ́ rẹ̀ torí ẹ̀ má ya munafiki o ìròyìn kíròyìn òní jíjẹ́ munafiki bákan náà irọ́ tẹ rí yẹn ó máa ń fani lọ sí dìkì yẹn ọ̀daràn ọ̀ràn ada dá ó sì máa mú ni wọná kí á lọ́ á dá nínú rọ́ pípa kò yẹ kó parọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ òdodo ni kó máa sọ. So kọyẹ kọ parọ́ nínú wà àti ṣèṣì rẹ òdodo ni kó jẹ́ ká bá pàdé ń bẹ kọyẹ kọ máa parọ́ nínú ìbáṣepọ̀ rẹ pẹ̀lú àwọn èèyàn òdodo ni kó jẹ́ kó wà ń bẹ wọ́n fún ọ ìwọ náà ló ṣírò rẹ̀ lọ sọ pé yìí báyìí ni ó parí iṣẹ́ wọ́n sì ní kó sí dáadáa olóò ti sí dáadáa iye tó wí gẹ́lẹ́ òun náà ni wọ́n san fún ọ o tí ì ṣiṣẹ́ dédàjì o sì ti gba gbogbo owó ńgbà tó rí kó ti gba gbogbo owó tán iṣẹ́ sì ń kù ìdá kan nínú mẹ́rin ọwọ́ asá wọn wá ń wọ ọ̀ka tí wọn mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lọ wá wọn láwárí tí wọ́n fi bẹ̀ ọ́ níṣẹ́ torí bó ti ṣe rí pé wọ́n ń kọ́lé ló ti lọ́ọ́ mú e, ló ti lọ́ọ́ mú èédú tó fi kọ̀wé sára búlọ́ọ̀kù tí wọ́n fi ń kọ́lé o àyèbá mọ̀ o tẹ́bá nídìí ẹni tí ọba yín kan léyìí káfíńtà làwà àyèbá mọ̀ tẹ́bá nídìí ẹni tí ọba yín ṣe wáyà kọ́ndíìtì ìtàn máa ṣe sínú ògiri rè àwa ń tiwa electrician wa ẹ bá mọ tẹ bá nídìí tẹ bá nídìí ọkọ gbogbo ẹ sára ògiri wọn wọn fi ṣèbínú wípé talẹńtọ wa dọ̀tí búlọọkù fún wa wọn tún wọ ọkàn wọn ni kọ wá bá wọn ṣiṣẹ́ iṣẹ́ tó ọlọmọ náà wọn gbé fún ọ o sì níye báyìí ni wọn parí iṣẹ́ two hundred thousand àwọn sì sanwó fún ọ ọ̀ǹgbawó ọ̀ǹgbawó wọ́n ní sọ̀tí máa gbowó ju sẹ́ lọ báyìí abá bàbá èmi mọ́ gbẹ́sẹ̀ wọ́n parí rẹ iṣẹ́ tó sẹ́pà ti ń ṣe tí èso ní tí èso àná gbogbo àwọn tí ń bá mi ṣiṣẹ́ wọn wọ́n ń béèrè fowó ni wọ́n bá sì ń béèrè fowó kò ní wù mí kọjá pé wọ́n kọ̀ láti wá ńjọ́ kan ẹ̀yẹn sá ti san fún mi èmi náà ni wọ́n parí iṣẹ́ yìí àfà ọwọ́ àṣìṣẹ́ débi pé ń ṣẹ́kù ìdá mẹ́rin ó sì ti gba gbogbo owó làbárí ma kí ló dé ọ̀dàlẹ̀ wọ́n ní kúkú ń bẹ́ẹ̀ lù kí ló dé ó ní ẹ sọ fún bàbá òun wípé owó yẹn ò lè parí iṣẹ́ òun Allahu akbar òpùrọ̀ burúkú ni ọ niọ, burúkú ni ọ oúnjàmbá ńlá ò ní ọ ibi wọn náà lọ sírò rẹ wọn bọ sírò rẹ iye tó sì lọ fẹ gbà náà wọn fọ ọpọlọpọ ti fi irú burúkú yìí ó ti fi kó bára ó ti fi fọwọ́ aago sẹ́yìn lọ síwájú ọba bá láyé ó ti fọwọ́ ara ẹtúká pẹ̀lú ìjà ó tún ṣe tán ẹtún pẹ̀lú èpè ó tún ṣe kẹta ẹtúká pẹ̀lú wípé wọ́n fọlọ́pàá ọ ndí olóòtún rẹ nìkẹrin tí ó bẹ ọ̀nsẹ́. ọ̀rá ni ẹ bílẹ̀ bá wọ̀ máa lọ ọlẹ ibòmíì máa gbé kò burú ìwọ onífiọ́lẹ̀ ni kò tún ṣe. kò ti iṣẹ́ ọwọ́ ò lè nítorí pé irọ́ fún gbogbo iṣẹ́ gẹ́gẹ́ bó dodo bó ti ṣe jẹ́ límáàmù fáwọn àwárí yòókù tí wọ́n bá ti jó kúrọ̀ kò ní yà wá lẹ́nu tó bá sọ wípé oníjàmbá ni tí wọ́n bá ti jó kúrọ̀ kò ní yà wá lẹ́nu tó bá sọ wípé eléyìí kò ṣe fọkàn tán tó bá ti jó kúrọ̀ tó bá sọ fún wa kó ni kò ní yà wá lẹ́nu tí wọ́n bá jó tó bá sọ wípé gbéwìrì ni kò ní yà wá lẹ́nu pé ń jalè tó bá ti jó tó bá gbogbo nǹkan tó máa kó ṣe tó bá ti jó irọ́ náà ni lè máa mọ̀ tó àfi ká parọ́ tì o kí ló rò pé ó ní láyé nígbà tó ṣe pé kúrọ́ ni ọ tó ọmọ kílẹ̀ kan láàrin wọn náà ń kórìíra ara rẹ wọn náà wò pé irú gbèsè ayé rádaràda wo ló ń léèfì bẹ́ẹ̀ ni nígbà tí yẹn bá ti jókòó rọ ìwọ gánjọ́ kan tọpọlọ rẹ ọba ti dàrú tán ọ padà rí i pé káì ìgbésí ayé yọ ọ̀dà irọ́ yìí ó ti bà tèmi jẹ́ irọ́ ti bẹ́nu mi jẹ́ kò wá sẹ́nìkan tó gbà gbọ́ má bẹ́ẹ̀ ni tí yẹn bá ti jókòó rọ ẹnìkan ò ní gbọ̀gbọ̀ gbogbo èèyàn nífẹ̀ẹ́ kí nǹkan dà wọ́n pọ̀ pẹ̀lú ẹ̀ nítorí pé kò sí tó lè dà wọ́n pọ̀ pẹ̀lú ẹ̀ tó ṣe pé yọ parí lálàáfíà òpùrọ́ ni ọ́ kẹ́sì máa wo nǹkan òpùrọ́ gan oní òtún máa sá fáwọn òpùrọ́ ẹgbẹ́ rẹ̀ pé à mọ wọn wọn gba yín gbọ́pọ̀ tọ́ lẹ́ ń sọ tí wọn náà máa sòtọ̀ ni wọn náà kúkú sòtọ̀ irú ẹyẹ lọ́yẹ kẹ́ yọ wọ́tọ̀ àwọn òkúrò ẹgbẹ́ rẹ tó bá bẹ̀ wọ́n sẹ́ kò nídìí kó máa fòyà kò nídìí kó máa bẹ̀rù kò nídìí kó mí torí ẹ òdodo ni kí ẹ jẹ ká máa sọ ọ irọ́ pípa kò yẹ wá o ẹ jẹ ká pa irọ́ pípa ká pa tì ẹ jẹ ká kọ ọ lákọ̀tàn kí nǹkan kan sì tún má dà wá pọ̀ pẹ̀lú rẹ̀ má torí pé àlìjáná ò fáwọn òpùrọ́ oríire tayé àti tàlùkìyàmà kò fáwọn òpùrọ́ lílà lọ́wọ́ aburú ewu tayé àti tàlùkìyàmà kò fáwọn òpùrọ́ ta ni wọ́n déwu fún tẹ́lẹ̀ náà ta lẹni tí ó kó sínú rẹ̀ òpùrọ́ náà ni kó ló ẹlẹ́dàá kọ́ má yà wá ló pùrọ́ wáyé o nínú ìgbésí ayé wa ìmàsí gbogbo wa òun náà ní kó ní kálukú wa a máa ń gbìyànjú láti wá dáadáa fúnra wa kálukú máa ń sánà bí orí bí ó ti ṣe tẹ̀ ń lọ́wọ́ èèyàn méjì mẹ́ta wọ́n máa jọ dùn kẹ́yọ̀ kan. ṣùgbọ́n tí olúwa kádàrá ìpẹ́ nìkan ni ọjà má lọ́wọ́ ìwọ ti gbìyànjú o sì wá àrànṣe lọ́dọ̀ Allah kọ́nà ọlọ́wọ́ lórí nǹkan yìí bí o ti ṣe tẹ̀ ọ lọ́wọ́ ọ̀kágara ṣùgbọ́n ní wa nǹkan tó ń wá ẹlòmíì ni ọjà má lọ́wọ́ ìwọ yóò bọ́ mọ́wọ́ lọ́wọ́ ni bá ní tọbọmọ wọn lọ́wọ́ ìgbésí ayé òpin báwọn ìgbésí ayé ọ̀tán báwọn o tínú jẹ́ni tó wípé ó rọra rẹ pín ọmọ wa sánà láti pokùnso ọmọ sánà láti jẹ́ wípé ayé rẹ bí ó ti ṣe di wípé mú wá sópin ẹlòmí san gbogbo ọ̀nà nǹkan yìí kò padà jámọ ńlọ́wọ́ ni ó lè gbéra rẹ lọ sí òkun àbọ́sà yóò wa dúró lórí afárá gádà tí ń bẹ lórí òkun àbẹ́ tí ń bẹ lórí ọ̀sà yóò fira rẹ̀ ní kànàkànà látòkè yóò sọra rẹ sínú omi wípé ikú yájẹ̀ sí lọ láì mọ̀ wípé gbogbo gbólóhùn ń wò rẹ̀ tó rò pé kú jùlọ ọmọ pé nǹkan tí ó ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn tó o ti fọwọ́ ara rẹ sí rẹ eré lásán nílé ayé yìí nǹkan tí ó gbogbo táwọn èèyàn máa ń dáyùn lọ ẹ̀sìn wo ló tí ì rí lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sìn gbogbo ẹ̀sìn nígbà tó fọwọ́ rẹ gbẹ̀mí Muhammad sallallahu alayhi wa sallam tó fi yé wa ni ẹnikẹ́ni tó bá fọwọ́ ara rẹ̀ gbẹ̀mí ara rẹ̀ ní tó fi gbẹ̀mí rẹ̀ o ni Allah ó fi fìyà jẹ ọ́ nínú náà jahannam ikú rẹ̀ wò lọ́wọ́ ayájẹ̀sìn lọ ti sí ọlọ́ọ̀ni ara rẹ̀ ó dùn kankan kò bọ́ sí ọ lọ́wọ́ bí nǹkan bá tiẹ̀ jẹ́pò ó tún ti sẹ́ Allah nítorí pé lábẹ́ òfin ṣẹ̀ríyà ẹnìkankan gbọ́dọ̀ dúpò ẹnìkankan kò gbọ́dọ̀ sáré pòǹwápò ìsìláàmù ọ̀farama nǹkan yọkan ipò tó ń wà ó ní í pẹ̀lú pé wọ́n kọ́ kalẹ̀ ẹnìkan náà ni wọ́n sì fi ṣe lè máàmù bẹ̀ ìwọ ti wá kọ́ kí ọmọ kéwú ọ̀wọ́n ń fẹ́ kó jẹ́ pé ìwọ ni wọ́n fi máàmù bẹ̀ rẹ òun náà máa síwájú àwọn èèyàn nínú ẹ̀sìn torí pé sórí ó ń bùkátà bí tó ti máa rí kà nítorí iná ló ti hal kùránì ṣùgbọ́n tó ti di nǹkan tàn lónìí yìí báyìí nítorí pé ó ti gbàgbé rẹ̀ báwa ti máa mójútó ká máa kà lákàtúnkà ìgbàgbé ní máa gbẹ̀yìn rẹ̀ kó lo ẹlẹ́dàá wa kó rán wa létí gbogbo ìta bá gbàgbé nínú alukur'ani tá a ti láha akramakumullah kó o má bàa máa gbàgbé alukur'ani yìí ló fi wá wá ikú ọ̀fẹ́ máa ṣe lè máàmù ní mọ́ṣáláṣí tó ń ṣẹ̀kọ́ yìí báyìí yẹ́n ṣe pé ọ̀fẹ́ sọ mọ́ṣáláṣí di Nigeria limited ọfẹ máa fi pawó ọfẹ máa fi kó sàrà àjọ kẹlà ìwọ ọfẹ sọ di ilé iṣẹ́ ilé ìjọsìn lọmọ mọ́sálásí sí ọwọ́ àlọ́ tọrọ lọ́dọ̀ ẹni tó kọ́ mọ́sálásí mọ́ ń fẹ́ kẹ́ fi mí ṣe lè má mú mọ́sálásí kí ló dé ìdí abájọ ni pé mo máa kéwú mo sì máa kúránì ké dáadáa tí n bá jẹ́ pé mo rí lè má mú mọ́sálásí kà ṣe kò lè rọrùn kọjá kí mò ń rí bí ṣe mùrọ́jà alukurani tí mo ha wọ́n wá fi ọ́ sí tọ́ọ̀bá tọrọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni sàábì kan wá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó tọrọ lọ́dọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam ó ní mò ń fẹ́ kẹ́ fi mí ṣe imam anabi sallallahu alayhi wa sallam mò ń fẹ́ kẹ́ fi mí ṣe imam fáwọn èèyàn mi anabi sallallahu alayhi wa sallam ìwọ àti fi ọ́ ṣe imam wọn àti fi ọ́ ṣe imam wọn subhanallah. àmọ́ pé mọ̀ ń wá ti di olórí mọ̀ ń wá láti di aláṣẹ mọ̀ ń fẹ́ láti di abẹnugan mọ̀ fẹ́ dipò kan mú ò gbọ́dọ̀ wa sallam ó ní tó lọ́wọ́ Allahu yóò dá ọ ò ní rí ṣe àmọ́ wọ́n fi lọ wọ́n fi lé ọ lọ́wọ́ Allahu ọbọ̀ gbé ẹ wò yàtọ̀ láàrin méjèèjì torí ẹ̀. ló ṣe jẹ́ pé nǹkan tí wàá tẹnìkan tó ń wá kó tiẹ̀ má jẹ́ pòlé ayé torí tó bá jẹ́ pòlé ayé ni ó ti ṣẹ̀ ó ti ṣẹ̀ ọ̀ gbọ́dọ̀ wá kápẹ́ wàá tẹnìkan fẹ́ fẹ́ yàwó nìsí ọwọ́ ajá mẹ́nìkan lọ́wọ́ ọbọ̀ mọ́wọ́ lọ́wọ́ sọ ayẹ kọ́ lọ pokùn so obìnrin pọ̀ láyé náà obìnrin pọ̀ láyé wọ́n fi lọ wọ́n tún fi lọ ẹlòmíì. ibi tí wà ti ń kó tọrọ kọ́bọ̀ sísì jọ ẹlòmíì ra mọ́ ọ lọ́wọ́ ọwá ló pokùnso pokùnso pé kí ni níbi tí ilẹ̀ pọ̀ dé yìí bọ́ọ̀bà o rà ó rí mi rà kọ́dà ó ṣeéṣe kọjá yìí pé ó reléyìí kó lè bá rí ìtọ́ da jù lọ lọ́nà kọ̀nà kó lè bá jẹ́ pé lọ́ọ̀rà má rẹ pin ó fi ọjà lọ ẹnìkan wọ́n sì sọ fún ọ pé ọ̀dọ̀ rẹ làwọn ò ti rà tásìkò àti rà wọ́n aláwọn nídìí bí ẹgbẹ̀rún mẹ́wàá rẹ̀ o ti wá sírò iye tó jẹ lórí ẹyọ kọ̀ọ̀kan ìpè tán bá rà ìwọ náà mà dolówó ni subhanallah ńgbà tí wọ́n rà wọ́n rà lọ́dọ̀ bá rà lọ́dọ̀ ẹlòmíì ti rà ẹlòmíì kí sí olú wa yóò tí náà wà torí gbogbo oníkálukú olúwa ti kàkọ́ tiẹ̀ ntọ́sí kọ́mọ kò ní ẹ̀kọ́ ńlá lélẹ́yìí o látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ni ihris ala ma yanfa'uk wala ta'jazan wasta'in billah fa in asabaka shay'un la taqul law anni fa'altu kadha لكان كذا فإن اللوح تفتح عمل الشيطان ولكن قل qaddara Allah wa ma sha'a fa'al anabi fi àwọn ìgbésẹ̀ yìí lẹ̀ fún wa lórí gbogbo níta bá fẹ́ ṣe láàyè wa bá sì máa rí ṣe ní rọrùn ihris ala ma yanfa'u máa gbìyànjú lórí tí ó bá ṣe ọ láǹfààní má kàgàrà ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ gbìyànjú lórí gbogbo tí ó bá ṣe ọ láǹfààní sánà gbogbo tí ó bá ṣe ọ láǹfààní àmọ́ lọ́nà tọ́tọ́ má wọ agbọ̀nà tí ọ̀tọ̀ wala ta'jazan anabi ni má kagara o má kagara wọ́n sọ kó ti rẹ̀ mí wọ́n sọ kó ti sú mi hey ṣé wọ́n á rí ṣe ó rí ṣe insha Allah wasta'in billah máa wá wá ìrànlọ́wọ́ Allah torí pé alágbára kankan la hawla wala quwwata illa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ Allah ó ti ṣe nǹkan mẹ́ta yìí ó gbìyànjú tí ó ṣe ọ láǹfààní ọ kágara ọ wárán lọ́wọ́ Allah ló ṣeé kó fìdí rẹmi kí n tó ń wá nǹkan ọmọ bọ̀ sí wọ́n sọ pé ìbá ṣe pé mo ti gbọ́rọ̀ ni ìbá ṣe pé ìmọ̀ràn wọn dá mi mo lónìí ìbá ṣe pé ìbá ṣe pé wọn ò kúkú ni má sọ bẹ́ẹ̀ torí ìbá ṣe pé nípa tó ti lọ ìmọ̀ sílẹ̀kùn sí àṣetán èèyàn bẹ̀rẹ̀ sí tako kádàrà tóró ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ná ọ̀bẹ bu ni ọ̀bẹ bu ni lọ́wọ́ aṣọ bẹ́ẹ̀ nù ṣe ọwọ́ tí ọ̀bẹ ti bù sóṣe dá padà sí bó ṣe wà tẹ́lẹ̀ má tako kádàrà gbà pé ntolúwa kọ náà ló ṣẹlẹ̀ yìí ìbá ṣe pé nípa tó ti lọ ìmọ̀ sílẹ̀kùn sí àṣetán. ntọ́ ma sọ ni pé qaddara wa ma sha'a fa'al àkọọ́lẹ̀ Allahu o ntọ́luwa sì fẹ́ lọ gbólóyìn ọ̀gbọ́dọ̀ pẹ́ sí wa lẹ́nu jama àìmọye nǹkan la ń wá tí ọ̀bọ sí àìmọye nǹkan la sánà tí sí àìmọye nǹkan àtàwọn kan là ń jọ ń wá ẹnìkan náà ni ó a ń rí wọn wọ́n ń jàǹfààní rẹ̀ para rẹ̀ ni ọ̀lọ́pọ̀ omi sódà mu gbàtí èsì pọ̀ gbádùn. ìgbà tọ́bọ ọmọ ọlọ́wọ́ ọ̀mọye tó lù ti ṣe fún ọ. àwọn ẹni tó já mọ́ lọ́wọ́ ẹ̀mọye táwọn náà rí bílẹ̀ ayé ti ṣe wà nù jàmá ọ̀kan bọ́ lọ́wọ́ rẹ kó lè rí mi ìwọ náà rélé yìí kọ́ ọmọ bà rí mi bílẹ̀ ayé ti ṣe wà nù. ọmọ sọ pé àkọọ́lẹ̀ nítorí wo Allah náà ló ṣe nítorí tá a bá sọ pé lọ́wọ́ ìbá ṣe pé ìmà ṣiṣẹ́ àṣetọ́ni ọ̀dọ̀ wa wa o má rora rẹ pin o ọ̀dọ̀ wa wa o gba kádàrá o tó o bá gba kádàrá o gba kodoro o tí nǹkan bá ti ṣe ọ àbọ̀ ń wá nǹkan ilé ológun náà ní gbogbo gbà gẹ́gẹ́ bí ìṣe àwọn aláìlérò àwọn ẹni òrónú nípa àtúbọ̀tán. àwọn ẹni tó ṣe pé kọjá lọ́dọ̀ wọn káwọn wà lè jẹnà àwọn ẹni tí wọn pé kò burú káwọn wọ ná ọdà bíi tẹnìkanu nígbà tó ń sọ̀rọ̀ ọ̀nà ó ní ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ tó nìkan ló ni àwọn òkùnkùn pọ̀ la ilaha illallah ká máa ronú torí wa ma sha'a o nítorí ni bí kọjá pé ní maṣíìnì tí ń gùn gbogbo lọ ó ti ní àwọn àgádágodo lóríṣiríṣi tó máa fi de machine rẹ̀ ó sọ àgádágodo kan sínú chain àgádágodo kan ó tún sọ sí táyà àgádágodo kan ibi síìtì ló ń wà àgádágodo kan lọ́rùn machine ló ń wà gbogbo ń tọ́ ẹ kó o ṣe ṣe mọ́kànlẹ̀ bólúwa dúró tọ́ wọ́n bá gbé machine tàgádágodo tàgádágodo gbogbo ẹ̀ wọ́n gbé àwọn olórí ibú ti dẹ́kun kọ́mọ́lá kejì wọ́n sọ pé ah tó bá yẹ pé mo gbé wọnú mọ́sálásí ni kò bá ti rí báyìí ha wọ́n sì ní gbé wọ yàrá o má sọ bẹ́ẹ̀ o má sọ pé qadarallahu wa ma sha'a fa'al àkọọ́lẹ̀ Allahu lélẹ́yìí o nítorí sì wu Allahu ló ṣe tó bá ti wá sọ pé àkọọ́lẹ̀ Allahu lélẹ́yìí nítorí wu Allahu ló ṣe kò túmọ̀ sí kọ́ mọ́ wà máṣíìnì rẹ o ọkàn gbọ́dọ̀ wá gbalẹ̀ aláwo ọlọ́dọ̀ ọlọ́pàá ọlọ́ bó sì jẹ́ gbọ́dọ̀ civil defence ni lọ́ọ́ fẹjọ́ sùn machine mi bye bye bye bye bye ó tún wá sọ fáwọn vigilante ẹ bá ń fojú sọ́nà o gbogbo machine tí wọ́n máa ń gbé sí orí tírélà tàbí òye tàbí kí wọ́n máa ń gbé sí ara tírélà tí wọ́n máa gba ọ̀nà àṣàlẹ̀ lọ báyìí ẹ dákun ẹ máa bá ń wo machine tèmi sọnù àyè bá a máa o kò túmọ̀ sí pọ̀ tako kádàrà o ọ̀ tako kádàrà rárá rárá rárá. torí pé kádàrá sọ pé kó jókòó tẹ́tẹ́rẹ́ kó má béèrè mashini rẹ kó sọ pé jókòó sọ pé eléyìí ti sọnù ó ti sọnù náà kò a bá rí ma gbà náà la sọ pé èèyàn ti sọnù. allahu akbar eléyìí túmọ̀ sí pé islam ó ní ká islam sọ pé ká gbìyànjú àmọ́ tí tá a fẹ́ bá ká gbà pé tó wọlúwa ló náà èmi pẹ̀lú rẹ ọdọ wọ wa o kárí pánsó òdodo irọ́ ọ̀yẹ́ wa o òdodo lọ́yẹ wa lójú ayé rẹ wàá jèrè òdodo lẹ́yìn ikú rẹ wàá jèrè òdodo àwọn ọmọ rẹ gan jèrè òdodo tó sọ lójú ayé rẹ tó bá sì jókòó rọ ojú ayé rẹ wàá tẹ́ ojú ayé rẹ ló ti kàbùkù rẹ lẹ́yìn ikú rẹ wọ́n máa fi ròyìn àwọn ọmọ rẹ àwọn ọmọ bàbá òkúrọ̀ nù tó ń ti pé wala taziru waziratun wizra ukhra kò yẹ ká fẹsẹ̀ bàbá ká fi bí ọmọ àmọ́ àwọn ọmọ èèyàn àwọn òṣè bẹ́ẹ̀ pé bàbá wọn òpùrọ́ burúkú nù àwọn ọmọ òpùrọ́ nù tó ẹ̀yin tẹ́ bá gbọ́n tẹ́ mọ̀ fi Allah lẹ́ẹ̀mọ sọ fún wa pé ẹ má fi ti àwọn ọmọ ẹ má fi ti bàbá kẹ́ ẹ má fi bú àwọn ọmọ ẹ̀ṣẹ̀ bàbá ẹ má fi bí àwọn ọmọ òfin ṣẹ̀ríà ò gbà bẹ́ẹ̀ bákan náà ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ ẹni tó sọ pé nínú àjọṣepọ̀ wa pẹ̀lú Olúwa ẹlẹ́dàá wa òdodo ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àjọṣepọ̀ wa pẹ̀lú èèyàn ẹgbẹ́ wa òdodo ní bẹ́ẹ̀nbẹ́ àjọṣepọ̀ wa síra wa wa wa kọjá pé òdodo ní bẹ́ẹ̀nbẹ́ ẹni tó bá ti rí mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe wàláhì ó ti sórí rẹ̀ kó lu ẹlẹ́dàá kọ́dákùnjọ kó ṣe wá lólórí rẹ̀ àtún arántí gbogbo nǹkan láyé tí ó ti ṣe wá láǹfààní ká gbìyànjú ẹ̀ ká gbìyànjú rẹ̀ gbọ̀nà tó dáa ká má kagara ká sì máa wá tìlẹ́yìn Allah insha Allah yóò bọ̀ sí tí ó bá wá bọ̀ tó ṣe pé ń tá àfẹ́ lọ́sẹ̀lẹ̀ qaddarallahu wa ma sha'a fa'al kọ́má wọn sí wa lẹ́nu kó lọ ẹlẹ́dàá ó ṣe dáadáa fún gbogbo aláyé kó ṣe dáadáa fún alálùkìyàmà aburú àtàyídá ó kéré ni kó lọ amájẹkárí láyé kọ́májẹkárí lọ́la gbẹ̀ndàlùkìyàmà kó lọ ẹlẹ́dàá kó foríjìn wa kó foríjìn àwọn òbí wa kó ṣe gbogbo alọ́màlì jẹ́nà. kárántì nígbà tá à ń sọ̀rọ̀ nípa òdodo tá à ń sọ̀rọ̀ nípa àwọn àgbésẹ̀ àlàkalẹ̀ Islam fún gbogbo ẹni tó fẹ́ ṣoríire ká mà kó àwọn eléyìí wọ́n ń bẹ nínú dáadáa dáadáa eléyìí tó lu afiran nabi muhammed sallallahu alayhi wa sallam sí gbogbo àgbáńlá ayé kó fi ṣe wá láǹfààní nínú ntọ́jà ìwà nabi lórí tèmi pẹ̀lú rẹ̀ ọ̀nà ní káwọn náà máa ṣe àsọ̀láàtù fún torí pé allah àtàwọn màláíkà rẹ̀ náà ṣe àsọ̀láàtù fún allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا الى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر